wọ́n ní mi sí ìjọba mò ń lọ ń dá sí nǹkan tí ó kàn mí ṣùgbọ́n ohun tó kàn mí mo dá sí torí pé ọmọ Yorùbá ni mí bíjọba bá wà tí ò sí ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún aráàlú tí wọ́n dìbò fún tọ́jẹ̀jọba lé lórí tíjọba bá wà tí ààbò bá sí fún aráàlú tó olóòṣèjọba lé lórí aráàlú dìde fúnra ẹ̀ kì í ṣe pé mo pàṣẹ àbí mo dédé pàṣẹ àbí mo kàn sọ nǹkan tí ó wá látọkàn mi nǹkan tó fa ọ̀rọ̀ yìí ni pé ẹ̀yin náà wò láti bí ijọ́ mélòó kan sìn bí ọ̀sẹ̀ bíi méjì sìn nípa ọ̀rọ̀ àwọn fúlàní tó wà ní gbogbo Ìbàràpá ẹ wo irú dókítà wa dókítà Fatai PhD dókítà ọmọ Yorùbá tó kàwé tó gboyè ó wá lọ sílùú òyìnbó ní àìníye ọdún ó lọ ṣiṣẹ́ ó wá dé ó kówó dé ó wá lọ lu bàbá ẹ̀ ní gangan ó dá oko àgbàdo ẹ̀gẹ́ iṣu oríṣiríṣi nǹkan soya beans ó dẹ̀ gba ọmọ wa ní gangan bẹ́ẹ̀ náà sí bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tó ń bá a ṣiṣẹ́ fúlàní wa jẹ oko ẹ̀ ó wá gbéra láti lọ bá àwọn fúlàní yìí sọ̀rọ̀ láti lọ bá sẹ́ríkì fúlàní pé ah ẹ wá wo ohun tí àwọn ọmọ yín ṣe lórí oko mi kò yẹ kó rí báyìí lórí ilẹ̀ bàbá mi wọ́n dẹ̀ dé lókun bẹ̀ náà wọ́n dẹ̀ sàpà àìmọye yẹn bẹ́ẹ̀ tá a lè múrúkọ wọn làwọn fúlàní yìí bẹ́ lórí tí wọ́n pa wọ́n wọ́n jí àwọn kan gbé ẹni tí wọ́n bá gbowó tó kéré lọ́wọ́ rẹ̀ wọ́n gba seven million wọ́n gba ten million wọ́n gba eleven million lórí ilẹ̀ bàbá wa ọ̀rọ̀ yẹn dùn mí ó bà mí lọ́kàn jẹ́ gan pé tá a bá torí pé ọlọ́run gbà fáwa àwa ará àwọn ọmọ tí tẹ̀lé wa tó ń ṣààbò fún wa àwọn tí ọ̀lẹ́ni tí ó tẹ̀lé wọn kọ́ ìdí nìyí tó mú mi lọ síbẹ̀ yẹn ìgbà tí mo dẹ̀ débẹ̀ ohun tí mo lọ fún ni pé láti lọ bá a pé sógun ti ń ṣẹlẹ̀ yìí lórí ilẹ̀ wa sọ da ẹ ti ń gbé pẹ̀lú wa adẹ̀fàyè gba yín àbáyín jà àṣe nǹkan jàǹbá fún yín ọ̀rọ̀ yìí ni mò ń bá Seriki sọ̀rọ̀ làwọn ọmọ rẹ̀ yí ọ̀bọ̀n sí mi mo gba ìbọn yẹn lọ́wọ́ ìkan ìkan yọ àáké àgbà ìkejì tún yọ ìbọn mi ìyẹn ti ẹ̀yìn ẹni bá wọnú fídíò yẹn tọ́ra fídíò wọn ó yin ìbọn yẹn ó yin ìbọn yẹn sí mi kí n tó lọ́bọ̀ yẹn mọ́ lọ́wọ́ ẹ bá gbọ́ fídíò yẹn pé ìbọn bẹ̀rẹ̀ sí dáhùn bẹ́ẹ̀ wọ́n yin ìbọn sí mi ń bẹ̀ kí n tó ẹ ń bájà wá ẹ̀yin pípù yìí tí n bá bájà wá ẹ̀ ní dúró tẹ́ ẹ̀ bá ti wá lè wá àtúnṣe ṣe sí ọ̀rọ̀ jíjígbé àti pípa àwọn ẹ̀gbọ́n wa àtàwọn àǹtí wa àwọn bọ̀dá wa àtàwọn ìyá mi àtàwọn bàbá mi tẹ́ ẹ̀jẹ̀ wọn lò kó mọ́ yìí o ó bẹ́ẹ̀ tàkẹ́ forílẹ̀ bàbá wa lẹ̀ ọ̀rọ̀ tá à ń fà yìí sọ̀rọ̀ ẹ̀sìn kí sọ̀rọ̀ ọjà àwọn kan gbé ẹ wọn fẹ́ pa àwọn mùsùlùmí kí lọ́kàn wá kí lọ́kàn mi kan mùsùlùmí kí lọ́kàn mi kan kírísítẹ̀ kí lọ́kàn mi kan gbogbo tá à ń fà yìí èmi ò nídìí kankan àlàáfíà Yorùbá ni mò ń wá mi fẹ́ kankan bẹ́ẹ̀ wọ́n dúnkokò tọ́pọ̀ jù wọ́n ń dúnkokò ntọ́lọ́hún táwọn ti ń dúnkokò náà mọ̀ pé àwọn ń dúnkokò mọ́ mi ṣùgbọ́n ohun tí èjẹ́ kí ẹ̀rù bà mí ni pé ó ń bẹ nínú bíbélì pé tíyẹn bá ń jà fún ẹ̀tọ́ ẹ̀ lórí nǹkan bàbá rẹ̀ tó bá kú síbẹ̀ kò sí nǹkan kan torí pé mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn fúngbà díẹ̀ ni wọ́n ń dún kòkò àti bí ìjẹ́ ẹ̀rin tọ́rọ̀ ti ń sìn ni wọ́n ti ń pè mí àwọn fẹ́ wá wọ́n máa arrest mi wọ́n ti ń sẹ́ni mẹ́sẹ̀jì oríṣiríṣi pé wọ́n fẹ́ wá gbé mi lé ẹ̀rù kankan ò sì bà mí. gbogbo àwọn ọba tó wà mẹ́ pátápátá inú wọn dùn wọ́n sì fọwọ́ sí pé ìyà tí ń jẹ àwọn etí tó àwọn òfin fúlàní lórí ilẹ̀ bàbá àwọn ọmọ pípapípa ti tó àwọn tí wọ́n ń pa iná làwọn jọba lé lórí tí fídíò sì wà àwọn ọba gan ni wọ́n ń pè mí pé ìyà tí ń jẹ àwọn yìí ti tó àwọn tí wọ́n ń pa àwọn ọmọ àwọn tí wọ́n ń pa yìí lọ́jọ́ ọ̀la àwọn àwọn náà làwọn sì jọba lé lórí ó ti tó bẹ́ẹ̀. kò sí àgbààgbà Yorùbá tínú rẹ̀ ò dùn sí pé kò sínú àgbà ẹ̀rù ń bà wọ́n náà ni ẹ̀rù ń bà wọ́n bàbá wa ni inú tí wọ́n ní òdùn bí wọ́n ṣe ń pa wá bí fúlàní ṣe ń jí wa gbé tán gbowó lálá lọ́wọ́ inú wọn ò dún ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n kán bá àmọ́ yọ wọ́n nípò ibi tí wọ́n wà sẹ́mọ̀ wípé ńgbà tí wọ́n ń jí àwọn aráàlú gàngàn gbé tí wọ́n ń pa wọ́n tẹ́nìkan kan sọ̀rọ̀ ńgbọ̀ ya wọ́n lọ jí ọmọ ọba gàngàn gbé ọmọ ọba tí ń bẹ lórí yẹn lọ́wọ́lọ́wọ́ wọ́n jí ọmọ gàngàn gbé fúnra ẹ̀ four million lọ́wọ́ bàbá kan tó gbọ́ ọmọ bàbá fún torí pé ń gbọ́ ọba ya àyè ti gbà wọn fúlàní ìdíbi pé wọ́n wá gbé ọba fún rẹ̀ nú ààfin wọ́n nìkan lọ́mú kí gbogbo aráàlú lọ dáwọ́ jọ àwa yorùbá sì sùn a sì dákẹ́ a sì sọ̀rọ̀ àwọn bàbá wa dẹ̀ dákẹ́ ẹsẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ìmọ̀ ní kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ o. Hmm? tó sàǹdà yìí mi tó baba kan lele sɔtara ọwọ́ rẹ̀ yẹn ti kán. o ti dara lọ. Hmm. yàtọ̀ tó tó tó tó bá ń lọ sẹ́yìn. ọdún mo bí síbi èyí tó ti wọ tó ti kọjá forty five years ní èyí tí mo bí síbi. Báyìí sókè. It's okay, it's okay, it's okay, it's okay. sí èyí tí wọ́n ń pè àwọn fílà ní ní ní kìnnápà ní làbàbọ̀ àwọn fílà ní ìmí lóòótọ́ wọ́n mú wọn nípa kìnnápà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú nípa kìnnápà wọ̀nyí bọ́ béèrè lọ́wọ́ wọn ọ̀gbọ́n sàmùfàràmọ́ ti kébi mo ti wá kíní kan mo ti wá ìlú ìṣẹ̀lẹ̀ jù kidnapper tàbí ìdigunjalè lọ́dọ̀ wa ń bí ohun tó ń fa lọ́dọ̀ wa ń bí nbẹ̀nbẹ̀ tí wọn àmójútó ibí ni wọ́n ń wa kùsà níwájú gàgà ni wọ́n wa kùsà lọ́wọ́lọ́wọ́ nísìn tó jẹ́ pé kò sírú áfíríkà tí ò sí ń bẹ̀ wọn kò ṣe pé kùsà ni wọ́n wá kí kí wọ́n máa digunjalè àwa gan màálù wa lóríṣiríṣi ni wọ́n ń gbé ni àwọn bá gbé màálù wa wọ́n ń gbé àwa náà ẹnìkan ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi níyìn láàárọ̀ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé tán ni ní nǹkan lọ́sẹ̀ tó lọ ní lọ́sàn-án lọ́bọ̀lọ́wọ́ wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi níyìn. ìjọ tọ́lọ́ ní kí dá àwa gbogbo tíjọba ìjọba tó bá wà lóde ní kí n fẹ́ gan-an làwa gbàtì àwọn ìtakò ìjọba tíjọba bá ń fẹ́ làwa ń fẹ́. Thank